ọlọ́nkọ́mọ́sá àṣàlékún dáadáa yẹn. bí n bá ní máa kí gbogbo àwọn àlùfáà wa tó wà ń jòkóó ọjọ́ lọ àmẹ́ẹ̀dàkùn ẹgbàmíláyè kí n fi ti àwọn bàbá wa chief imam nípọn rìn àbúgbó chief imam mi bá tún wá wà ń kalẹ̀ kí n mọ́sẹ̀ wọn o tí ọba rí bẹ́ẹ̀ ẹ̀dàkùn ọba ń gbà bẹ́ẹ̀ mo fi kí àwọn bàbá wa chief imam pọnrin mo fi kí gbogbo ẹ̀yin àlùfáà wa níkàlẹ̀ ọlọ́run ṣàlékún dáadáa yín. mo wá kí gbogbo àwa jàmáà náà mo ti lọ kí àwọn bàbá wọn kù náwó mo kí gbogbo àwa jàmáà lọ́kùnrin lóbìnrin nítorí àsìkò wípé asalaamualeykum wa rahmatulahi wa barakatuhu. àlùfáà tí wọ́n gbé máikrófóònù fún mi nísìnyí èmi wọn mọ̀ bóyá orí bẹ́ẹ̀ àmọ́ wọ́n wí bẹ́ẹ̀ pé bóyá nìkan là àfáà àfáà wọn àfáà tèmi ni àwọn dr ibrahim báyìí náà bá mọ̀ ajẹ́gbẹ́jì wọn di ìpele mélòó nù àfáà àfáà àfáà àfáà wàláì bó ti rí nù. No ọdún tí àwọ̀ ṣẹ̀ṣẹ̀ wọlé kéwú ní muhibbin la gbọ́ pé àwọn ń lọ al-Iraq òní mo ti débì mo ti fetí ko àwọn ìmọ̀ràn létí mo ní ẹ fẹ́ sọ dídí ìdọ̀rọ̀ iraki ni níjókòó tí ì rí o <laughs> alhamdulillahi rabbil alamin ọlọ́run tí ọ̀sẹ̀ yín kù. báyìí ní dáadáa ọlọ́run ní jẹ́ máa padà sí àti gbogbo wa náà. mo kí ọkọ ìyàwó àgbọ̀dọ̀ má ọ mo sì kí gbogbo àwọn ọ̀rẹ́ ọkọ ìyàwó náà. àkọ́dà àwọn ará Port Harcourt náà ní rí yìí <laughs> ìnáwó. ọ̀rọ̀ náà ní pọ̀ tí ì bá ṣe pé lè kọ̀rọ̀ sí wọn lẹ́nu ni ńgbà mo ti dé tí wọ́n ti ń ṣe wáàsí lọ́wọ́ ni tẹ́mi náà jókòó kí n máa gbọ́ wáàsí ni àmọ́ ló wù àwọn bẹ́ẹ̀ ó ṣe gbólóhùn méjì tẹ́mi náà sọ ń bì àtẹ̀mí tí ń hu àtẹ̀yìntẹ́ gbọ́ ọlọ́mọdé mi ó sì wí ọlọ́mọdé yìí ni ó sì mí gbọ́ àtẹ̀mí àtẹ̀yìn ọlọ́run wa jà káta tààrà ń tà bá ń gbọ́ lọ́rọ̀ ọlọ́run káfi sórí rẹ̀. ńgbò tó jókòó ìyàwó ni à ń dunnú lónìí ajé ń bẹ̀rẹ̀ ọ̀rọ̀ láti bẹ̀rẹ̀ nìyẹn. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون قرانا ọlọ́run kí èṣù بعد yóò tún máa dàbí tuntun létí wa ẹ̀já tàtàrà eléyìí náà ká tún rárá wa létí kí lọ́lọ́run bá wa sọnù àyà yìí nínú sórọ́tò rome olúwa ní nínú àmì àwọ ọlọ́run òun ni a fi dẹ́yìn ọmọnìyàn àzùwájá bí wọ́n bá tu fún àwọn ustaz wọn ní lákọ̀ọ́ lábo bẹ́ẹ̀ náà ni. àmọ́kọ ìyàwó bí ìyàwó náà bá ń gbọ́ bí ọ̀bá sì gbọ́ tọ́jú tiẹ̀ lọ́wọ́ kọ́ lọ́ọ́ wí fún un àti gbogbo àwọn mọ́là musa sínú náà ni wọ́n sínú ọ̀rẹ́ ń bí èyí tá à ń ṣe yìí. olúwa ó pàkíyèsí wa nù ayé alukur'an karim yìí bọ́lọ̀ ń bá ní kí a gbọ́ níwọ̀n bá ní ẹ̀ máa wá parí ìjà láàmà gbúrò rẹ̀ ń lé mùsùlùmí dépò pé òfin wa débi ń tà ń gbọ́ lónìí mùsùlùmí tí wọ́n ṣe nìkáhù àwọn náà wá ń rúra wọn lọ kóòtù pé ẹ̀ sẹ̀pẹ̀rẹ̀tì wà ń ti ń ṣẹlẹ̀ o. àkọ́kọ́ ń táyà ipe àkíyèsí wa sí olúwa ní àzùwájá olúwa ní tí mo dá yín nù ẹ̀rí tí wọ́n ń pè ní zawju lédè lárúbáwá lárúbáwá tá a nàbì sọ sallallahu alaihi wasallam torí Larubawa náà pọ̀ o ẹ̀rí lọ́dọ̀ àwọn ọmọ ilé kéwú ní bá ní zawju á ní ọkọ ìyàwó ń kọ́ zawja àbí òun lárúbáwá tá a nàbì sọkàn sallallahu alaihi wasallam Larubawa yóò náà ọkọ̀ rẹ̀ kí o àmẹ́rí lógàtò kùrẹ́ìṣ àlẹ́tí látọkọ bí hàn mustapha sallallahu alayhi wa sallam lárúbáwá tá nẹ́bí sọ záwójú ọkọ záwójú ìyàwó irú lárúbáwá tá nẹ́bí sọnù sallallahu alayhi wa sallam èyí ló jẹ́ agbọ́yé àṣeyìntì ń jẹ́ záwójú gan-an òun ni lọ́dọ̀ àwọn ilé ìbò àwọn ní a peer a peer ìyẹn ni pé nǹkan kan tó ṣe pé ní méjì méjì la dá ọ̀kan ò sì wúlò tí ọba sì kejì mẹ́ níta ń jẹ́ sọ́ọ́dù lóde lárúbáwá náà nù. bàtà ẹsẹ̀ òyìnbó ní a peer of shoe bẹ́ẹ̀ bá lóun fẹ́ ra bàtà nísìnyí sọ́mọ́ pé wọn ò ní dípọ̀ kan lọ fẹ́ ra àbí méjì kò sẹ́ni tí ó sanwó tí wọn ò ní kó bàtà mélòó fún un. bá a ti jókòó yìí gbogbo àwọn tó bá rí bẹ́ẹ̀ náà lọ́nkọ́ mọ́sà fún wọn lálàáfíà. bá a bá rí ẹnìkan nísìnyí tó wá wọ bàtà wàárín wa yìí àwa wo ẹsẹ̀ rẹ̀ a rí i pé ọ̀tún ni méjèèjì tí ọwọ́ àbá rí i pé òsì ni méjèèjì tí ọwọ́ ẹ̀rí pé níṣẹ́ lọ́kàn náà àwọn ọ̀rẹ́ ọkọ ìyàwó ni ẹ má bọ̀ áfún ló ń jẹ sí i ní. àbí ee eh, gbogbo eléyìí dàbí àlọ́ ni àmọ́ ibi tí pílà lé mùsùlùmí ti ń wó bọ̀ nù ọlọ́run láà dá yín àzùwájà like a pair of shoe bí ẹsẹ̀ bàtà ọ̀tún àti òsì. bí ọba sí ẹsẹ̀ ọ̀tún kí ni tó ṣe ó ṣe kò wúlò kọ́lá súnà nẹ́bì nù kámà yóò náà sallallahu alaihi súnà nẹ́bì ni pé bá ń lọ tí bàtà rẹ bá já kó méjèèjì ilẹ̀ ńbẹ kò sí ń dá nẹ́bì ọkọ wa ẹlòmí ó tún sọ súnà ni pé mùsùlùmí kan ẹbí rí mi ń ànábì ní bíbá tẹ ẹsẹ̀ kan bá já bọ́ méjèèjì lẹ̀ ni wọn ò gbọ́dọ̀ rí mùsùlùmí kí wọ́n pé alájú sí òsì bàtà kan nígbà ń bẹ lẹ́sẹ̀ yìí. bàtà ẹsẹ̀ kan ọ̀tún tí ọba sósì ń bẹ̀ òun náà nífun màmá tòsí náà bí ọba sọ̀tún ń bẹ̀ òun náà nífun màmá min anfusikum azwaja. ǹjẹ́ mi rí ìyàwó tèmi bẹ́ẹ̀ lónìí ǹjẹ́ ìyàwó tèmi náà rí èmi náà bẹ́ẹ̀ tí kò bira rẹ̀ bẹ́ẹ̀. mo fi ní bàbá gbọ́n tí alukóraní ń wí ni níwọ̀n bá nìjà píparí ọmọ nílé mùsùlùmí àti òní síjà o torí mi máa wí fúnra ẹ̀yìn ọkọ ìyàwó tuntun báyìí pẹ̀pẹ́ nìkan bá wa tàn yín ní ó pé dúndùn dúndùn là ń bá lé oyin o kì fi yàn o. àmọ́ yóò mọ níwọ̀n gbogbo eléyìí tá à ń gbọ́ yìí ibi tí ó kí wọ́n ti máa dá sọ̀rọ̀ mùsùlùmí tí wọ́n ń dá sí i mo wà nílùú kan tòsí wa ń bì ní kìsì ọba ìlú kìsì ọlọ́nkọ́ mọ́sá ṣe dáadáa fún wọn nínú àwọn ọba dáadáa ni wọ́n fẹ́ràn ẹ̀sìn púpọ̀ bàbá wọn bá ní ara ṣe wá àti bó ṣe wákàtí mẹ́rin ni àjọ bẹ̀rẹ̀ ní àṣìjọ parí ni wàláì mo wá wà ń kìsì ń jọ kan léyìí tí ọ̀pẹ́ jù náà wọ́n wá ń kọ̀m̀plẹ̀n pé gẹ́gẹ́ bí ọba gbogbo èèyàn náà ní máa kẹ́jọ́ wá ààfin àwọn mùsùlùmí tó jẹ́ tàwọn torí mùsùlùmí làwọn wọ́n wà àmọ́ àwọn eléégún náà wà àwọn ní aago náà wọ́n wà babaláma ń táwọn nótìsì ni pé ẹnu àwọn eléégún kára wọn ẹnu àwọn oní aago ó ṣe kí ni ọ̀kára wọn. ẹ̀yin àfa ẹnu yẹn ọ̀ka àwọn tí ń tò lẹ́yìn yín bí báwọn bá parí ìjà mẹ́wàá mẹ́sàn-án ni ó jẹ ti yín bẹ́ láàfin lórí ọ̀rọ̀ ìyàwó ṣe kínní ìyẹn ó lé ọkọ rẹ̀ ó lé ìyàwó jáde ìyàwó náà bú pé báwọn bá ẹnu ẹnu yẹn ọ̀ka wọn pé àwọn tọ̀hún bóyá bí ọ̀kan méjì tágbára ọ̀bá ká nìkan ni ó dé ààfin. àmọ́ kò síjọ́ publicly ni bàbá náà ni wọ́n ń wú o ẹlákùn àkọ́kọ́ tí mo fi dì múnú ọkọ ìyàwó rí ìyàwó rẹ gẹ́gẹ́ bí n tí ó pọ̀ tí yọ compliment rẹ lójú òyìnbó mọ́rìíra rẹ rí i pé without you yóò bá sí kí láǹfààní rẹ mọ́jẹ́ ìyàwó náà àti gbogbo ẹ̀yin ìyá wa náà dákun ẹni títí ọ̀bá tí ì rí bẹ́ẹ̀ kọ́ lọ bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ àbọ̀ rẹ̀ òre ni tóun náà máa rí ọkọ rẹ̀ alukurani lójú wa bẹ́ẹ̀ o àzùwájà òun la fi fi ẹsẹ̀ bàtà méjì la fi ṣàpèjúwe rẹ̀ pé bẹ́ẹ̀ni kan ọba rí ẹnì kejì àpè. Aya yìí tó ń tẹ̀síwájú olúwa ní waja'ala bainakum mawaddat eh, azwajan litaskunu ilayha èmi máa kà pé àwọn pílàsì jí máa mú òpó múlẹ́rú ilé mùsùlùmí jí ojú dàwó ẹ kọ́kọ́ gbọ́ yé náà kí ni kọ́nsẹ́pì ọkọ àtìyàwó nínú alukur'an kẹrin òun ni àzùwájà olùwọ̀pẹ́ a máa díje nkọkùnrin lè ṣe kò sí nkọkùnrin lè ṣe kóbìnrin ò lè ṣe kóbìnrin ó ṣe tiẹ̀ kọkùnrin ó ṣe tiẹ̀ làlùkùránì wù kókùnrin ó ṣe kíni wọ́sọdúnṣe tiẹ̀ kóbìnrin náà ṣe kí ni kó ṣojúṣe tiẹ̀ irú ilé bí ó dùn àmọ́ bọ̀ bá ti di pé ìdíje ni ibi ọ̀yà ti bọ́kùnrin là ń bóbìnrin ọjà tó yẹ kóbìnrin ọ̀nà lọkùnrin náà ná ẹ̀kejì lè tẹ́sùkù ní ilẹ̀ ìhà orígun kejì ní ọkọ ìyàwó gbogbo ẹni tí léyìí bá ti yẹ nílé wọn ẹ dákun ẹgbẹ́ ọlọ́run kọ́ lọ́wọ́ dá padà kí lórígun kejì asákàní olúwa láwa máa máa ń ta torí ẹ̀ àwọn àlùfáà onítafsírù ní bá a bá wọ àyà yìí olúwa ní min anfusikum min anfusikum látara ara yín náà láti máa mú ẹni tẹ́ fẹ́ jáde wọ́n ní tí àyà yìí wí ni pé bọ́ wu ọlọ́run ó lè pé bí ọmọ èèyàn bá ṣe tán tí ó níyàwó àlìjẹ̀nu ni kọ́lọ̀ fẹ́ àti gbọ́dọ̀ má fẹ́ <laughs> pé àtúntò ọba tó rí pé pé èèyàn ni wọ́n àfi ká lè jàn ní ó kún ọ lẹ́ẹ̀fi lè jọ gbé ìgbóòrùn abẹ́ranko àmọ́ràn lèmi ò ṣe bẹ́ẹ̀ ní àǹfùsìkún èèyàn bíi tí náà lẹ́jọ́ máa fẹ́ra yín òun là á fi ń pé gbogbo ẹni tí ń pé ẹ̀tọ́ ọmọnìyàn ni kí ọkùnrin ọmọ súnmọ́kùnrin obìnrin ọmọ súnmọ́bìnrin àbí wọ́n jẹ́ máa sọkọ ẹranko ẹ̀yí fún wọn pé kí wọ́n kọ́ lọ jẹ́ èèyàn náà bẹ́ẹ̀yàn bá jẹ́ èèyàn tán ni kó tó béèrè kí ni ẹ̀tọ́ ọmọnìyàn èèyàn tí àwa mọ̀ látijọ́ aláyé ti ń jáyé ọkùnrin ní fẹ́ kí ni ní fẹ́ obìnrin èèyàn ní sì fẹ́ èèyàn. asakan ọkọ ìyàwó olúwa ní ta torí ẹ̀ ṣe bẹ́ẹ̀ lè tẹ́sùkù ní ilẹ̀ ìhà kí ẹ fi lè níbàlẹ̀ àyà ìbàlẹ̀ ọkàn ni ọkùnrin ọfẹ́ obìnrin èèyàn sí èèyàn lè tẹ́sìkù ní ilẹ̀ ìhà ọlọ́run ó ṣe bẹ́ẹ̀ fún ọkọ ìyàwó ọlọ́run ó ṣe bẹ́ẹ̀ fún gbogbo wa náà gbogbo ẹni tílé náà bá ti rí bẹ́ẹ̀ wọ́n níbi àdúrà o anẹ́bùwa muhammad sallallahu alayhi wa n ta fi gbọ́ n ta yà ń wí ní olùtẹ́sìkù ní ilẹ̀ ìhà gbígboro mọ́kà ti lè máa nẹ́bì tó ní pilẹ̀ bíta bá le jù bẹ́ẹ̀ lọ bá nẹ́bì bá dénú lé yọ gbàgbé ní ti ń jẹ́ sákànùnú ṣe ní ti ń jẹ́ kí ni sákànùnú bó tilẹ̀ wù kí ètò le tó àbẹ̀ǹbà ti wọlé kọ́là bó ṣe wákàtí méjì mẹ́ta nílò kí n tún tó rántí àdẹ́wò àtàjálù jẹ́ ń bẹ́ńta òdìjìnbádẹ́ta àmọ́kọ̀lọpọ̀ lónìí kódà ìtààrọ̀ ọlọ́run ju ilé lọ. Ah, lásán kẹlòmíì ń di aago méjì lóru tó wọlé yóò sì tún sáré jáde ní aago mẹ́fà àárọ̀ méjì torí pé ìyá ti ń bẹ nílé ìdí ìpàdé rẹ̀ ni pé olórí ibú rẹ̀ ò dé òun náà sì ọyọ wọlé pé olùsí rẹ̀ ó ti sùn <laughs> bóun náà bá wá gbọ́ rẹ̀ já wọ́n karaba wọ́n wèrè yìí ò tí sùn ìgbé ayé táwọn ẹlòmíín gbénu o kò sí sákàn arọ ọ̀nà táàfìrí pé sákàn ń wọ́n wọ́n gbá ẹlòmíín lójú ń ta ìmọ̀ràn kò lè rojọ́ ńlẹ̀. wọ́n gbá àríta four one nine.

ta ni ọ́ ta lọ mọ ebi bàbá tó bí wọn náà nì àmọ́ gbogbo létí ọba ti fílì tẹ́sùkù ní ilẹ̀ ìhà ìpín ìṣẹ̀lẹ̀ ń bẹ̀ nù. òun là nẹ́bùa muhammed sọ̀rọ̀sọ̀lọ̀m practically kò rọrùn níbẹ̀rẹ̀ dáwà fún anabi sọ̀rọ̀lọ́ ọ̀sọ̀lọ̀m. àmọ́ at any time tá anabi bá ti láǹfààní àti wálé anabi ọgbàgbé gbogbo wàhálà ta ni. ìyá ńlá wa kàdíjà ń bẹ́ńlẹ̀ kàdíjà ọmọ wa ní gbogbo àwọn ọ̀rọ̀ dùnú àwọn tí tú yẹn nígbà a ah, ọlọ́run ò ní ṣe ní tí ọ̀tá fún yín ẹ̀yin tẹ̀ máa ṣe báyìí ẹ̀yin tẹ̀ máa ṣe báyìí ẹ̀yin tẹ̀ máa a ah, kí ní wá bẹ́ẹ̀ ni wọ́n lọ o nígbà Khadija bá a dé stéèjì kan tó rí i pé ọ̀rọ̀ wọn ò fẹ́ tàmá púpọ̀ lọ́dọ̀ Ànábì sallallahu alaihi wasallam ìyàwó dáadáa ó ní ẹ̀ǹde mo lábúrò bàbá mi kan irú tẹ́ yí ọmọ ń pa rẹ̀ kò mú lọ ní olóògùn o torí ẹlòmí ọmọ o pé já jáde sí àdúgbò jáde sọ́rọ̀ ànábì o sallallahu alayhi àmọ́ wárọ́kọ̀ wárọ́kọ̀ ibnu nawfal ìbẹ̀nú tàbẹ́ wípé irú ń tẹ́ wọ́n ń bá yín padà wá rí i pé màláìka gbogbo bẹ́ẹ̀ tí ń wuyì wárọ́kọ̀ ọmọ tàwùrátù tẹ́lẹ̀ ọmọ ìjìlú ọ̀dà bíi pé máa karùn nǹkan báyìí ń bẹ̀ yóò lè bọ́rọ̀ tèmi bá tí bí kàdíjà ti máa nẹ́bì dọ́dọ̀ wárọ́kọ̀bù náufal ló ti ní fọkàn rẹ balẹ̀ àti ń retí rẹ ìwọ là nẹ́bì ọlọ́run tọ́lọ́run ó gbójìdè ń bù kí ló tó kù lẹ́yìn yìí o ma ìyàwó ànẹ́bì ló ṣe gbogbo yìí o ẹ dákun gbogbo obìnrin kérú rẹ̀ ọ̀bá fún ọjọ́ kàdíjà o olúwa sì ní tóun torí ẹ̀ ṣe wá ń lọ́kọ láya náà ni lè tẹ́sùkù ní ilẹ̀ yìí

ọdún mélòó ọdún méjì lè tẹ́sùkù ní ilẹ̀ ìhà pílẹ̀ ilẹ̀ kẹta wọ̀já alábẹ̀yìnákun mawadatan. gbogbo bí tí ọba sí eléyìí náà a kàn máa pọnmi fún máa gbọ̀n ni ẹ̀dàkùn ẹja bára wa sòdodo ọ̀rọ̀ wájú àwọn àlùfáà wa láwàyé àwọn náà wọ́n kọ́ wa kí là ń pè ní mawada ìfẹ́ tó rinlẹ̀ tó kọjá kínní mahaba lárúbáwá lóríṣiríṣi èdè <laughs> ẹ́ eh? ọ̀tọ̀ ni mahaba mawada tún wà at a higher level. àfikọ́kọ́ fẹ́ràn ìyàwó ẹ̀ àfi kí ìyàwó náà fẹ́ràn ọkọ ẹ̀. gbogbo bí a bá ti gbé omi eléyìí kaná e láti ilẹ̀ tó pé ọ̀ gbọ́dọ̀ fẹ́ ni à ń pilẹ̀ ń ọ̀dá o láti má sọ ìsìláàmù lẹ́nu ìsìláàmù kọ́ ìsìláàmù kọ́ àsìkò kéwú òun ló já rò pé ní islam wí nù atọ́ra mọ́tòmọ́ lọ. wọ́n lá ànábì wa muhammad sọ̀rọ̀ sọ̀rọ̀ ànábì wí bẹ́ẹ̀ lóòótọ́ àmọ́ kí là ànábì wí kí là wá ń tu sí. ànábì ní bọ́ọ̀mù ànábì ádámù bá kú ẹ̀ńkọ́tọ̀ àmàlùhù ìlàmì sàlà. ànábì ní bẹ́ẹ̀ yẹn bá ti kú gbogbo sẹ́ẹ̀rì rẹ̀ dópin o àmọ́sẹ́ mẹ́ta kan bẹ ládàá rẹ̀ ọmọ ẹ̀ bá wa ní kíni wàsọ́dá kọ́ sí jàrí yàtọ̀ níta nẹ́bí lónà ẹ pé kí làwa ń tú wàsọ́dá kọ́ sí jàrí yàtọ̀ lọ́lé kí wà fà ẹlòmí ọmọ pé kí ni sọ́dá kọ́ tó ń jàrí yàtọ̀ sọ́dá kọ́ tó jàrí yàtọ̀ ìyàtọ̀ wọn tó sánmà àti ilẹ̀ lásán lẹ́rù báwọn ṣáàzù lọ ìrájì ni wọn lọ ṣe é mẹ́rin. àwọn èèyàn ọ̀fẹ́ dúró ti pé wọ́n lónìí ní gbogbo àdánwò tó kù bá ti pé díẹ̀ díẹ̀ náà àwa náà ti dàgbà ẹ̀ mọ́tò à ń mọ́ ọlọ́nkọ́ mọ́ sá sànú wa. ẹ dákun ẹ wo àárín yìí níta wí tí òru gbogbo tó wọ́n gbọ́ yé bẹ̀ pé ń tà nẹ́bí wí ni sọ́dá kọ́sù jàárí yàtẹ́ tọrẹ́ nu tún tó di kí ni tó di kí ibi àdánwò ti náà nù. àfa ẹ lọ lé kéwò <laughs> sọ́dá kọ́ tún jàárí yàtún sàárà tá a ṣe tí ó máa bá ní lọ gbére ọgbẹ́ kànga gbogbo ọjọ́ tí wọ́n bá mú sọ́dá kọ́ tún jàárí yàtún ọ̀pọ̀ mọ́sálásí gbogbo ọjọ́ téèyàn bá ń wọbẹ̀ tí ń kírun tọ́dákọ́ tí ń gàárì yàtún kọ́dà bí yẹn ràgé sí mọ́sálásí bí ọ̀bá lówó kọ́kọ́ dìde mọ́sálásí gbogbo ọjọ́ tí wọ́n bá gbàgé ní sàrùwà láńkọ́ tọ́dákọ́ tí ń gàárì yàtún káyà lọ bẹ̀rùn gbogbo ẹni tí ń náwó ń tọ́lọ́wọ́ ọ̀bẹ́ fìdáwù fìdáwù èyí tí ò wúlò fókun gbogbo ọjọ́ tí wọ́n bá ń kírun lórí ẹ̀mí mi sọ́dákọ́ tó ń gàárí yàtún. bàbá tí wàá gbé tún ta sọ́ di tí ẹgbẹ́ tí màá ní òmù wa sàárà múndíá ìtumọ̀ ẹ̀nu dáríyà múndíá ní jẹ́bẹ̀ nínú lárúbáwá bẹ́ẹ̀ bá ti wá lẹ̀ mọ́ mùdọ́fù tó di mùdọ́fù lẹ́yìn ó di bí ó di sàárà múndíá ìyàwó sàárà. ẹ dákun ibi tá a ti ń lé foundation crisis nígbà míì bí ọba sí pẹ̀lú alukurani ló wí wàjà alàbẹ̀yìnà fún mawaddata lànàbí fi ní ẹbí ọmọ tí ẹ fẹ́ fi lọ́kọ̀ pé lamẹ́yìn la fẹ́ ọ̀fẹ́ o sọtí ọlọ́run àti lànàbí ń wí mẹ́rin sallallahu alaihi wasallam èyí tí ọ̀wá wí àwọn ìfi lẹ́nu ó ní sọ́dákọ́tún jàríyà tún àwásọ́ di sọ́dákọ́tún jàríyà tí torí náà àfọ́kọ̀ ìyàwó ní ṣe ń wọ ọ̀fẹ́ràn ìyàwó rẹ̀ <laughs> ìyàwó rẹ̀ náà fẹ́ràn rẹ̀ ẹlákùn ọkàn jọ bí ẹ̀rin ni is a pillar of marital life tí ọba sì fẹ́ ń bẹ́ẹ̀ bọ́bá pẹ́ ọ̀dọ̀ ọkùnrin lọ wọ́ sí tí ọ̀fẹ́ràn ìyàwó rẹ̀ ẹ̀yin náà mọ̀ observe ẹ̀ ìyàwó yóò fẹ́ lè kú sí lọ́rùn yóò forí ṣe yóò fọrùn ṣe kò ní jọ lójú ẹni tí ò fẹ́ràn. bọ́bá ìpọ́dọ̀ obìnrin náà lọ wọ́ sí tó pé kò fẹ́ ọkùnrin yìí wọ́n kà sí láti ẹ̀fẹ́ ni kò sí tí ó lè rà fún láyé kíní yóò tún máa rìn sí pé tí ọba ti sí ń bẹ́ẹ̀ ẹ dákun ẹ mẹ́jà lé foundation crisis in family alukurani ni wàjà alàbẹ̀ ìnákún mọ̀wádàtàn àfi kí ìfẹ́ ọ wà gbogbo ibi tí ìfẹ́ ò sí ọlọ́mọ́sà àbáwá dá padà gbogbo tí sákàmù ò sí ọlọ́run mọ́sà bá wa dá a padà ó di mélòó ń ṣe dáwọ́ fún ọnu tọ̀ wàràhmà wàjà alábẹ̀yìnàkùn mọ̀wàdàtàn wàràhmàtàn ibi iná ẹ̀ dákun ẹ̀ẹ́dùn bá wa ẹ̀ẹ́dùn tí wọ́n ti ń kọ́ o torí wọ́n ní rahma yẹn àyíwọ́n ní ọmọ nù èmi ò rí bíi tẹ̀fíìrù kan tó kú bẹ́ẹ̀ ṣé ọlọ́run ní ọmọ rahma àà rahama <laughs> ọ̀tọ̀ ọmọ gíní ọ̀tọ̀ nítorí ẹ̀ wá fi mí lẹ́nu balẹ̀ bí mo fi mọ̀ pé kò lè rí bẹ́ẹ̀ ẹni ànábì fẹ́ràn jù sallallahu alayhi wa sallam nínú àwọn ìyàwó ẹ̀ tani aisha ni aisha ò bímọ tẹ kú láyé ẹlẹ́kùn ẹ̀yin ìyàwó ẹ̀yin bàbá wa ẹ̀ tún gbọ́yìn náà àwọn ọ̀gá wa nu àwọn tó yẹ ká wò kọ́ sí ẹni ànábì fẹ́ràn jù nínú kíni nínú ìyàwó ẹ̀ òun lò lóyún àárọ̀ dalẹ́rí ní a ti máa wí ilẹ̀ yorùbá. wọ́n sì wáá bí anábì sallallahu alaihi wasallam pé man ahabbu an-nasi ilayka ya Rasulullah ta ló fẹ́ràn jù èèyàn máa ń lẹ́ni téèyàn fẹ́ràn jù. anábì yẹn sì parọ́ anábì ní Aisha òbí ma fà anábì sallallahu alaihi wasallam. gbogbo ẹni tí ń dalẹ́ ńlẹ́rú náà. wọ́n fẹ́ ra wọn oṣù mẹ́fà ọlọ́run ìgbàdúrà ni yọ gbà á <laughs> ọlọ́run ìgbàdúrà ni tọ́ ọ̀dà ọlọ́run ìgbàdúrà yín ẹ̀yìn oṣù mẹ́jọ àmọ̀ wa nàgà nítí ọkàn wa ńgbọ̀ ya la nàka sí pé bá ṣe tán mẹ́jọ kó bọ̀ lọ́wọ́ kọ́ ẹ́ ṣe wà bá. lọ́wọ́ wọ̀rọ̀kọ̀ fi sàdá kí lọ́jọ́ àdá àti wọ̀rọ̀kọ̀ ọ̀pọ̀lọpọ̀ ilé ni ti dàrú bẹ́ẹ̀ o wàláì ọ̀pọ̀lọpọ̀ ilé ni wọ́n ti dàrú kọ́dọ̀ omi ń bẹ tí ọ̀wọ́ àwọn medical doctors jẹ́ àmọ̀ pé kẹ́ ẹ tó lè pé yẹn wà infertile kò lè kan tí wọ́n bá ń wọn regularly even in medicine ọ̀pọ̀lọpọ̀ náà pọ̀ ìyàwó ń bẹ ní ọ̀kọ́ ń bẹ lówèrì yọ́ máa wá lé wíkẹ̀ndì lẹ́ẹ̀kan lójú kódà ní mẹ́díkálẹ̀ wọ́n lè lé pélé yìí ní nǹkan kan láti òjò bímọ. wọ́n gbọ́dọ̀ máa súnmọ́ra wọn lọ́kọ láya rẹ́gúlálẹ̀ lẹ́yìn oṣù méjìlá ló tó níjẹ̀ lọ tútù. àwọn ọ̀tí ẹ̀ ní wádìí gbogbo eléyìí àwọn obìnrin lọ́tí ẹ̀ dáràn àti bìlíìvù pé gbogbo obìnrin tí ọba bímọ ara rẹ̀ ní bí òjò bímọ wà wàláì kò rí bẹ́ẹ̀ fifty ni lára ọkùnrin ń lára obìnrin àmì ìta ń wí bí ní pàtàkì ni pé rahman bí yóò túmọ̀ ọmọ o pẹ̀lú ẹ̀rí ìtumọ̀ ẹ̀ náà ni rahman òun làánú ká èèyàn ká ká èèyàn ìyàwó náà láàánú ọkọ rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ lẹ́kọ̀ọ́ sáànú ń bẹ̀ wọ́n kàn ń jọ ń gbéǹgbé bọ́ọ̀bọ́ pa bọ́ọ̀bọ́ bù ní ẹsẹ̀ ni láàánú ọkọ láya kọ́dà kínní yìí reflect lára àwọn ọmọ tíyẹ ọmọ pa àwọn ọmọ tó bí sí bàbá wọn bí bàbá náà bá mú kan jáde kọ́ ọmọ bí kíníyà rẹ̀ ṣe ni <laughs> irú ìgbésí ayé rán rán wọnú àmọ́ gbogbo àwọn nǹkan wọ̀nyí inú ayé ẹyọ kan yìí ń bẹnu sóràtù Rum bọ́lọ̀mbá ti ní agbọ́ ni ni mo fi ní wàláì níwọ̀n ba ọ̀rọ̀ mùsùlùmí ọ̀yá máa kóra wá ta ta gbàgbọ́ yìí pé kí ni tún máa pọ̀ jọkọ kí ni tún máa pọ̀ jẹyàwó ṣé sákànù ń bẹ bí ọba sí ká wá bí ó ti wà ṣéfẹ̀ ń bẹ ṣérahmà ń bẹ àmúlùwà ní gbogbo eléyìí tó ń wí o inna fi dhalika la ayatin liqawmin yatafakkarun olúwa láwọn tí bá máa ronú sọ̀rọ̀ ọlọ́run nìkan òlélẹ́yọ̀ jẹ́ àmì fún ọlọ́kọ́ mọ́sà ta ìní àtẹ̀yìn kúnnú àwọn tí ó máa ronú sọ̀rọ̀ ọlọ́run. ọkọ ìyàwó ọ̀rọ̀ tiẹ̀ ti gba gbogbo àsìkò mo sì fẹ́ fi kan kún sí kọjẹ́ ti gbogbo wa náà bá a bá ní opportunity báyìí pàtàkì jùlọ èmi máa ń sọ pé ní àwọn ojú kan tó yẹ pé bá a bá dá hálíkọ̀ lẹ́fẹ̀gbẹ̀rún ọdún àní rí wọn wá sí wa. <laughs> bàbá rẹ̀ bá ní kí àjòkó báyìí ọ̀yà jẹ́ wọn mọ tani wá ẹ̀yin bàbá wa níta ń gbọ́n pa wa ó lè má rí bẹ́ẹ̀ o. torí pé ọ̀pọ̀lọpọ̀ lélòmí nílọrin àti bòmí náà bẹ́ẹ̀ lómi bá ti gbúrò pé àwọn tó sáwọn tó láwọn wá tọrọ ọmọ eh, ní sòkò tó wọ́n fòun má o à ọmọ rẹ ń lọnu <laughs> ń lọ bo nísìnyí wọn lọ ra mílíkì yóò àwọn àyàdẹ fúnni ẹgbà mílíkì inna lillahi wa inna ilaihi tára ru mílíkì bẹ́ẹ̀ rí àwa ti a ti fowó ọkọ̀ kalẹ̀ pé ẹni tí ó bá volunteer ẹ mú wa débi tí wọ́n ti ra arú mílíkì wúrí ààrẹ nìkan. àmọ́ bí àwa náà bá máa sọ jáde báyìí ẹ jàre wa ọmọnìyàn fẹ́ràn arọ o àti àlẹ̀mọ́ àti ọjọ́ mo fi ń da yín lójú pẹ̀lú ògùn ọlọ́run ẹ̀yin ilé ìyàwó wa pẹ̀lú ògùn ọlọ́run dáadáa tẹ màmá ọmọ yín pé ń ṣe dáadáa sí fámìlì tẹ́lẹ̀ lẹ́yìn tó fẹ́ lẹ́yìn là yóò lékún ni kò ní dínkù torí pé mo mọ̀ pé bẹ́ẹ̀ ni ṣéèfù wa náà rí. àmọ́ àwọn oníkíní kódà lómii wọ́n fẹ́ lè jọ ọmọ sunkún kalẹ̀ pé ṣé nǹkan dé ibi ọmọ rẹ lọ há sí nìyí. ṣé ẹ ríwọ àwọn àpèjúwe kan méjì sẹ́yìn náà lè mọ pọ́ìntì sí pé ó rí báyìí bó ti rí níbikíbi nù gbogbo àwùjọ ọmọ àwọn tí ń tata àwọn báwọn náà ń bẹ nínú àwọn náà àwọn tí ń tayọ̀ àwọn báwọn náà ń bẹ nínú àwọn náà àwọn oníwèé irú àwọn yìí náà tó ya bóoran ń bẹ nínú àwọn náà ẹ má wàá fi bóoran àwọn tó ya bóoran nínú tiwa ẹ dákẹ́ ẹ má fi rẹ gbogbo wa la o ẹ má fi rẹ gbogbo wa la ṣòkòtò gbogbo wa lè máa fò déédéé irùngbọ̀n gbogbo wa lè ṣe déédéé àmọ́ ìwà tá a kọ́ lọ́dọ̀ anábùwà muhammad sallallahu alayhi wa sallam kò ṣe déédéé o kò sì strange ní mo ti wí ó ti rí gbogbo ibi náà nù. lára tí mo tún fẹ́ lo àǹfààní ìdókò yìí láti sọ ni pé àsìkò tá a wà yìí anábùwà muhammad sallallahu alayhi wa sallam anábì fún nínú hadithi tó ń bẹ́ẹ̀ nù sọ̀híhù lè muslim annabi ni bada alisallallahu alayhi wa sallam bada alislamu ghariba wa sayaudu ghariban kama bada fatuba lilguraba annabi ni jọ̀wọ́n anagba mo dé nígboro maka ee ìlà gbede yìí annabi ni bí wọn ti ń ṣe jọ̀wọ́n náà nù àá ọmọ tún ní àá ọmọ tún ní ọmọ tún ní irú ọmọ tún ní dáńgbọ́ lónìí òun náà wọ́n ṣe bẹ́ẹ̀ bá annabi náà. sallallahu alayhi wa sallam. ẹ bo ni ọ̀rọ̀ wà anábì ni gàríban kàmá bàdà anábì ni káyọ̀ tó parí ń pé ọmọ tún ní é ọmọ tún ní anábì ni padà bọ̀ anábì ló ti wí kalẹ̀ anábì gbé yìí dé ọjà jòjì lára ara mẹ́ka díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ń bára wọn mu ń bára wọn mu. ńgbọ̀ ya ń tún parẹ́ ń tún parẹ́ ara àparẹ́ rẹ̀ làwá wà lẹ́nu ẹ̀ yìí òun ló fi wá dàbí lójú ẹ̀yin bàbá lójú ẹ̀yin ìyá wa gbogbo ọmọ yín tó bá wá fẹ́ gbègbè sí ayé tí ìyá ńlá wa Khadija gbé àbọ̀fẹ́ ṣe bá nẹ́gbọ́ Muhammad sallallahu alaihi wasallam àtàbúbákẹ́rù Siddiq àti Umaru àwọn àgbà tẹ́ ń gbọ́ ni tó bá wá fẹ́ gbègbè sí ayé wọn yóò wá di èèmọ̀ ẹ̀ àá ẹlòmí ó gbé orú ilé yìí ni kíní tẹ́ dàgbò ẹ̀dàkùn àpàrọ̀ wà síra wa ànábì ní bí ìsìláàmù ti bẹ̀rẹ̀ lánàá nù ọba àwọn èèyàn tí wọ́n ń se ń tọ́ yàtọ̀ àwọn náà sì ń wo owó pé èwo ló tún gbédè yìí ànábì ní yóò padà rí bẹ́ẹ̀ òun náà ní rí lónìí yìí ẹ pé kí làǹdàbí wa fi kángun ẹ̀ fàtúbà lil ghuraba. anabi eh, ni mo kí gbogbo wọn kú oríire gbogbo àwọn tí wọ́n bá ń wò níwò àjèjì látàrí ẹ̀sìn tó bá parí ayé ọlọ́nkọ́ mọ́sá tèmi wọn o ẹ̀ sàmí abẹ́yẹ ọ̀fẹ́ bẹ́ẹ̀ la la wọ́n kú oríire àmọ́ ìṣe challenge challenge ni o especially ní irú ìlọrin bíi ọmọ ìlọrin lèmi ti ń sọ̀rọ̀ àti ìyá mi àti bàbá lọ́jọ́ kẹ́mi mi ọ balẹ̀ ẹnìkan ní pé ń fi wá ń bú wa ìgbà pé ìyá mi ní gbà bí <laughs> àbí bàbá mi. àmódodo ọ̀rọ̀ sẹ́rin tó jẹ́ kí tìlọrin kọ́ fẹ́ lágbára díẹ̀ òun ni pé àwa ti ní nǹkan kan lẹ̀ bí tàwọn ará mẹ́ka jọ̀hún náà ni. ìsìláàmù ò le lára mẹ̀dínà láti tètè gbà. àmẹ́ni ó ti ní nǹkan kan tóun náà chẹ́rìsì kí á àwọn làwa ní kàábà gbogbo èèyàn ní wọn bó zanyàn yìí <laughs> àwọn tá a gbàlejò gbogbo èèyàn láyé ìwọ́ wàá dé wàá gbé ká palẹ̀ rẹ̀ mọ́ wàláì nítorí ó lé lára ara mọ́ta náà nù bẹ́ẹ̀ lórí ìlọrin náà a sì dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run àmọ́ o ẹ mẹ́jọ á ṣe kọjá àlà sẹ́rí ńgbà tá a nẹ́gbẹ̀dẹ́ ọlọ́run kọ́ alẹ́kọ̀ọ́ púpọ̀ lára anábùwà muhammadu sallallahu alayhi wa sallam ànábì bákọ̀bá ọba mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ nínú ẹ̀gbọ́n bàbá àti àbúrò bàbá rẹ̀ ọlọ́gbọ́n ti kọ́ wa lẹ́kọ̀ọ́ ni láwọn tí wọ́n lè fẹsẹ̀ rinlẹ̀ tí wọ́n ó pé ń jò la bí ọ náà àwọn mẹ́rin là ànábì bá láyé ànábì bá àbú ànábì bá àbú ànábì bá hamza ànábì bá al-abbas gbogbo àwọn mẹ́rẹ̀ẹ̀rin yìí kò sínú ẹ̀gbọ́n fún ànábì nínú ẹ̀gbọ́n àbábúrò bàbá tó bí ànábì ni wọn sallallahu alaihi wasallam. sọ̀rọ̀ pé yín kọjá ẹni ẹni tí wọ́n pàtàn pé à níjọ́ a fẹ́ yà rẹ̀ wọ lóyà irú náà ń pa gbogbo wọn náà nípìnlẹ̀ yín máa rí bẹ́ẹ̀ lára torí ọ̀pọ̀lọpọ̀ àwa ọ̀dọ́ lónìí náà wa náà wà realistic kí ọmọ téèyàn bínú ọkàn dìde lẹ́ẹ̀kan náà tọ́ ọba kò sí nǹkan kẹ́tẹ́ bí bó ti lè lára bàbá àtànẹ́bí Ibrahim ń jọun yóò lè ìmọ̀ lè èyàn ó ṣe sùúrù yóò sì fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ yanjú ẹ̀. àwọn mẹ́rẹ̀ẹ̀rin yìí náà wọ́n dúró ń do pé àbẹ́yọ́ bá ti á lóun ọmọ àbúrò àjọ àgbé òun mọ ọlọ́run kan táwọn ọmọ àwọn náà fárígá nípìnlẹ̀ ọ̀sẹ̀ ni wọ́n fẹ́ gbà nù wọn. alábàásù tẹ̀lé wọn òun ọ̀gbà títí nígbà wọn ń jagun bádàrí tí wọ́n fẹ́ pàdánù àbáàsì tẹ̀lé wọn lọ ó sì mọ̀ pé ọmọ ẹ̀gbọ́n òun ni wọ́n fẹ́ pa yìí pé gbà àbáàsì títí ìgbà òun náà àmọ́ ẹ̀wọ̀ ẹ̀kọ́ tọ́lọ̀ ń kọ́ wa ń bẹ̀ inú àwọn mẹ́rẹ̀ẹ̀rin yìí nígbà sànú àwọn méjì nu wọn lónìí bá a bá wọn á pé pé ọlọ́mọsá rẹ̀ fún wọn àwọn ẹ̀gbọ́n bàbá ànábì sallallahu alaihi wasallam àwa nìkan ká ń là ánà rẹ̀ tàbá tí yàdá ẹnìkan nu wọn lọ́lọ́run ṣe pèlè mẹ́ ẹni ẹ̀gbọ́n bàbá ànábì sallallahu alaihi wasallam làbúlà àbí ọ̀rọ̀ pé ẹ̀gbọ́n kan tó dènà kọ́ ẹ̀gbọ́n bàbá ànábì sallallahu alaihi wasallam ọ̀n làbúlà gbogbo ẹni jẹ́ ọmọ tó ń ṣe wọ́n bá gbọ́ kan fẹ́ ké tàbá tí yàdá gbìkan yóò ìwọ kọ́lọ̀rún ń bínú sí àbúlàábì ni ẹlágbọ̀nrin ìmọ́mù náà mọ́ fẹ́ wíwò ẹlágbọ̀nrin ìmọ́mù tẹ́ bá lẹ́kọ̀ọ̀kan mọ́gbọ́dán láàrin ìmọ́mù káírò lẹ́gàn ìmọ́mù káírò ìmọ́mù káírò àtàwọn ẹ̀rí tí bí mọ́mù náà dàbùn lẹ́kọ̀ọ̀kan wà láyọ̀ dàbẹ́ bẹ́ẹ̀ bá ké fáti àtàn kí wọ́n ti retí pé àlámúnẹ́sìrá ìdí yorùbá fẹ́ gbọ́nù <laughs> òpètàbàtì yàdá àbí láhàbẹ̀ wàtàbà wọ́n fẹ́ túká ńlá kọ̀ọ̀kan àmọ́ bàbá ti mọ̀ wọn láwọn odò jẹ́ wọ́n mọ̀ pọ́lọ̀ ń tọ́sọ náà fún mi tàbátì sára alukur'an olùwàlẹ̀ ẹ bá wù ní ẹ kéwìn alukur'an torí ọ̀pọ̀lọpọ̀ ọdún lónìí bẹ́yẹn bá kẹta bá jí àdáwọ́ bẹ́ẹ̀ túká lẹ́yìn ẹ̀rọ gba aṣẹ ìmọ̀mù ni àwọn ọ̀dẹ̀ wa gbọ́ kéèpè mọ́lẹ̀ ta ni ìmọ̀mù à ń bá jà lónìí ìmọ̀mù ọ̀bẹ nìkan jà ọ̀rọ̀ lọ́ọ̀ ní ké ìwọ́kọ́ lọ́hún sì ń ṣe pé fún ẹni ó dì sáàbù èpè ni àmọ́ kí la sọ débẹ̀ ní pípa ló ń pọ̀ òun ẹ̀gbọ́n bàbá ànábì sallallahu alaihi wasallam ìbéèrè wa ni pé èé ṣe tí méjì inú ẹ̀gbọ́n bàbá ànẹ́bí ọwọ́ náà tí méjì ọwọ́ àlìjánná ẹ̀kọ́ tọ́lọ̀ fi akọ́ mẹ́nu o sẹ́rí ń kójú wọn yàtọ̀ ni pé gbogbo wọn ni wọ́n kọ̀ ní pilẹ̀ bí ti máa lé lára bó ti lélẹ̀ ẹ̀yin bàbá ẹ̀yin ìyá wa òun náà ọ̀ wá gbé kíní gẹ́gẹ́ lónìí táwọn ọmọ àmọ́ ń gbọ́ ya ẹni ọlọ́run fẹ́ nílò nu wọn padà wá ń ta ẹ̀mẹ̀já ẹ̀dá gbọ́n táwọn ọmọ yìí bá <laughs> wọ́n mọ̀ ní ọlọ́run ló wí fa bàbá rere ìyá rere bẹ́ẹ̀ ti padà rí wọn o àmọ́ àwọn bàbá mi náà wọ́n jàbú làádùn ní ìlọ gbọ́ràn ni wàláì kìí ṣe ọ̀rọ̀ pé yẹn ń gbúyàn kò sí àyà tẹ́ ẹ lè fà kò sí àdìsí tẹ́ ẹ lè fà bẹ́ẹ̀ lómi ní àbúlàábì náà níjọ ọlọ́mọdé àwọ̀ wà nínú ìjọ àbúlàábì ọlọ́mọsà jẹ́kẹ́yìn bàbá ẹ̀yìn ya wa kẹ́ wà nínú àwọn tí ó jọ al kẹ́ wà nínú àwọn tí ó jọ hamza àwọn wọ̀nyí náà fa alẹ́ àlà àbáṣù títí tí wọ́n fi lọ́ọ́ jagun bá dírìkì ìgbà àmọ́ lẹ́tà ó padà wá ọ̀sẹ̀ àkìlàfẹ́ ah, gbàǹdì ọmọ yìí àná kìí parọ́ délé ẹlòmí ó pé eh, ọkọ̀ yìí kan kúnlẹ̀ kí mi náà ni mọ́mọ́ yìí lásà tẹ́lẹ̀ ya gbogbo ọ̀nà lọ́mọ yìí fi lójú kí wa torí kò sí yàtọ̀ bí wọ́n ti bí àbáṣù ni wọ́n bí hamza ni wọ́n bá bo làábì ni wọ́n bá bo tọ́líbù àmọ́ yàtọ̀ wọn náà ní báwọn kan bá gidi lọ bọ́lọ̀ in simple terms àwọn kan gbé agídí o àbútọ́líbì to the point that ń tọ́ka kú lọ́wọ́ ànábì wa ronú dáadáa dáadáa dáadáa tó ṣe fún nígbà tó ń wá kékeré ànábì wa dúró lẹ́gbẹ̀ẹ́ ibùsùn rẹ̀ pé bàbá ẹ ti ń lọ ẹ̀ lè kírun mẹ́ ẹ̀ lé àmì ẹ sápé láìláha ìlọ̀lọ̀ ànábì níbẹ̀ bá ti wí mọ́mọ́ tí ń wù fọ́lọ́hún ẹ dákun kí lọ́rọ̀ ọ̀hún jù báwọn lọ yóò bá ní kí wọn kọ́ lọ́hún fà àbúrò àgbèlò àbútọ́jú lóhùn ọ̀fẹ́ fà yìí náà lọ́lọ́hún ọ̀fẹ́ lórí lórí ibi ibùsùn kú ìpọ̀ká kú àbútọ́líbì náà sì kọ́ gbogbo ẹ̀ níbẹ̀ wọ́n lábòótọ́ líbi náà wo ànábì ọmọ rẹ̀ bí ọmọ ọ̀dọ́ rẹ̀ lànábì gbé ń kékeré nígbà tí bàbá ànábì ti kú ó wo pé a muhammad kí n wàhálà pọ̀ tó ṣe kí n kàn wí nígbà táwọn àbújáàlì àwọn fìràwọ́nà ànábì ní fìràwọ́nà àrí ìlú mọ̀ fìràwọ́nà àlú mọ̀ mi là àbújáàlì àbújáàlì ń bẹ̀ ń bẹ̀ jọ náà àbújáàlì wa wo àbútọ́ líbi báyìí à ìwọ ọmọ wọn lábò tọ́líbì náà bá ní ẹni bala ala millati Abdul Muttalib ntàbù Abdul Muttalib bàbá bàbá àwọn tó àwùjọ kú sí lòun ò kú sí kí lòun ọgbà ń bẹ agbede tí ó kó báyẹn lọ́dọ̀ Ọlọ́run Ọlọ́run mẹ́jọ á ṣe o ẹ dákun eléyìí ni mo fẹ́ fi kún bàbá lẹ́yìn opportunity báyà fẹ́ máa wí ẹ má mẹ́ka ẹ má fòyà <laughs> àwọn tó níwà dáadáa bẹ́ẹ̀ ti mọ́rọ́ àwọn dọ́kítọ̀ ẹlẹ́yin làwọn mọ́mọ̀dù ní tani ó lè ṣe bẹ́ẹ̀ àwọn dọ́kítọ́ lẹ́yìn là àjọ ń ṣiṣẹ́ yunifásitì lọ́ba ti dijọ́ gbímọ̀ wọ́n gbá ìwọ́n láwọn fẹ́ gbé bàbá lọ gbímọ̀ láti ọgbà yunifásitì ọ̀gbìn lọ́rùn. súnà náà lọ kọ́ wọn báwọn tó gbóró lu àlùdẹ àtọ̀pọ̀lọpọ̀ nǹkan míì náà gbọ́bára àwọn kan tó ya bó rọ́nù wa àwọn ya tara wọn ni o wọ́n ya tara wọn ni o ẹ má wàá fi ọsẹ ìyá tara wọn ọ̀hún ẹ dàpọ̀ ẹ má fi yí gbogbo wa la à á sì wá ń bẹ̀ yín náà ẹ bẹ́yìn náà bá ti wá ṣagídí mọ́ ń wọ́n ẹjẹ́ ọmọ ń bi tàwọn Hamza àti Alaba ẹ má ṣe rú tàwọn àbúlà àbí wasalaamu alaykum wa rahmatulah. Allahu akbar. Allahu akbar. Jazakumullahu khairan. Àwọn ṣèkè Ghali. wọ́n ní àwọn nígbóló nǹkan ẹyọ kan àmúdó wàtàrí ní wàtàkìr wọn ó ṣe dọ́lọ́rọ̀ ní sọ́lọ́ rẹ̀ àǹtí sọ́lọ́ náà tẹ́yẹrẹ àti àmàdìní wọ́n yẹ́ dìlá bala mílé lára wà á sọ́dọ̀ na sí dáná wà á rí dáná Muhammad bin Abdullah adigun fọlọ́ bọ́ àwọn dọ́kítọ̀